mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi pé ẹ káalẹ́ kú òpin ọ̀sẹ̀ yìí ní agbára lọ́wọ́ ọlọ́run ọwọ́ ọlọ́run ní rere yóò wà lára yín mo gbàdúrà fún yín ẹ ó rí àánú gbà lórúkọ jésù olúwa wa. ní alẹ́ yìí mo fẹ́ ka ìwé genesis orí thirty seven ẹsẹ̀ fifteen dé ẹsẹ̀ seventeen ìwé Genesis orí thirty seven ẹsẹ̀ fifteen dé ẹsẹ̀ seventeen bíbélì wípé níbi tí ó ti ń rìn kiri nínú pápá ni ọkùnrin kan bá rí i ó bi í pé kí ni òun wá Joseph dáhùn pé àwọn arákùnrin mi ni mò ń wá jọ̀wọ́ ǹjẹ́ o mọ ibi tí wọ́n da agbo ẹran wọn lọ ọkùnrin náà dá a lóhùn pé wọ́n ti kúrò níhìn yìí mo gbọ́ tí wọ́n ń bá ara wọn sọ pé ẹ jẹ́ kí a lọ sí dótánì Joseph bá tún lépa wọn lọ sí dótánì ó sì bá wọn níbẹ̀ hallelujah níbi tí a kà ní alẹ́ yìí ẹ̀mí olúwa jẹ́ kó yé mi wípé gbogbo èèyàn pátápátá òun la nílò ìrànlọ́wọ́ we all need help and we all need helpers. ọlọ́run ń ṣètò ayé pé kí a nílò ara wa. Joseph bíbélì pé ó ń rìn kiri nínú aginjù ó ń rìn kiri nínú pápá ó ń wá àwọn ẹ̀gbọ́n rẹ̀ káàkiri ó ń wá àwọn arákùnrin rẹ̀ káàkiri kò mọ ibi tí wọ́n lọ ṣùgbọ́n lójijì níbi tó ti rìn káàkiri yìí ni ló ti pàdé ọkùnrin kan ọkùnrin yẹn ló wá lọ bá pé arákùnrin kí ni òun wá káàkiri inú pápá yìí ó ṣàlàyé fún un pé àwọn ẹ̀gbọ́n òun ni òun fẹ́ wá ọmọkùnrin yìí sì júwe ibi tí wọ́n wà ó júwe rẹ̀ fún un ẹ̀yin olùgbọ́ mi mo mọ̀ wípé ìwọ náà nílò ìrànlọ́wọ́ èmi tí mo ń sọ̀rọ̀ yìí mo nílò ìrànlọ́wọ́ nígbà míì téèyàn bá ríran lọ́wọ́ gbà èèyàn máa rìn káàkiri ni nígbà míì téèyàn bá rí ìrànlọ́wọ́ gbà èèyàn máa jágbó káàkiri ni ó dìgbà téèyàn bá tó rí ìrànlọ́wọ́ kéèyàn tó lè já gbangba nítorí náà lálẹ́ yìí ìrànlọ́wọ́ tí ayé rẹ nílò ọlọ́run yóò pèsè fún ọ ìrànlọ́wọ́ tí o nílò tí ó fi bọ́ lọ́wọ́ àrìnká ọlọ́run yóò gbèdìde fún ọ mo fẹ́ gbàdúrà fún ọ lálẹ́ yìí pé kí ọlọ́run kó gbé ìrànwọ́ tí rẹ nílò fún ọ mo dẹ̀ mọ̀ gbàdúrà mi lórí rẹ yóò gbà wàá dẹ̀ gbégbá ọpẹ́ tíwọ náà bá gbàgbọ́ pẹ̀lú mi ó yá tẹ́wọ́ kí n gbàdúrà fún ọ ní alẹ́ yìí kí ọlọ́run ìrànlọ́wọ́ kó ràn ọ́ lọ́wọ́ ìrànlọ́wọ́ tí ayé rẹ nílò báyìí báyìí tó fi bọ́ lọ́wọ́ yẹ̀yẹ́ àti ẹ̀sìn kí ọlọ́run kó dìde ìrànlọ́wọ́ fún ọ ènìyàn tó nílò tí wàá fi já gbangba olúwa kó gbé wọn pàdé rẹ information tó nílò tí n tó ń wá tí ó fi tẹ̀ ọ́ lọ́wọ́ ẹni tó ní lọ́dọ̀ lórúkọ jésù olúwa kó gbé dìde fún ọ ìrànlọ́wọ́ tójú òfin ní tì ọ́ lórúkọ jésù kó dìde fáyé rẹ yóò sì dára fún ọ bí o ti ń wọ ọ̀sẹ̀ títún mìíràn lọ́la ìrànlọ́wọ́ yóò dìde fáyé rẹ wàá dẹ̀ ra àánú gbà wàá sùn láyọ̀ wàá jí láyọ̀ ọfà òru ò ní bà ọ́ ogun òru ò ní borí rẹ ẹ̀jẹ̀ Jésù Kristi yóò ṣe ààbò lórí rẹ bí mo ṣe wuyẹ bẹ́ẹ̀ lọ máa rí ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa àmín èmi ni tiyín tòótọ́ Jeremiah ọmọ Òkúnlọ́lá àlàáfíà ni fún yín.